بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله ولو كره الكافرون صلى الله عليه وعلى آله وصحبه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 nínú orí tó lọ́wọ́ bá ti fún wa ó ní kó dá wa sí títí dọjọ́ òní ó ní kí Ramadan kó bá wa láyé ó sì fún wa ní àlàáfíà àti okun eléyìí tá a fi kópa nínú Ramadan yìí à ń bẹ lọ́wọ́ bẹ lẹ́dàá wọn kó ṣe ṣèyàmù Ramadan àwa látẹ̀wọ́gbà ìdúró náà wà lóru Ramadan kọ́lọ̀ ń dààmú kọ́ sí lọ́wọ́ kó nínú àwọn ẹrú rẹ̀ tètè kí wọ́n dìde dúró sẹ́sìn fọlọ́ lóru lè lọ́tọ̀ kọ́lù ìmáàna wà ti sábà lẹ́yìn eléyìí àríkè oṣù Ramadan okun kẹ́kẹ́ fún ìtẹ̀lé tọ́lọ́ ìtẹ̀lé tànàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọ̀pọ̀ ẹ̀mẹ́ yìí iná ló jẹ́ orúkọ lásán náà ti ń jẹ́ mùsùlùmí kí Ramadan ọ̀tọ̀ lé ọtúbà ọpadà sílẹ̀ islam ní kí á fi rọmọbọ́n náà dé àwọn náà dẹni tí ń sojúṣe sọlá tí wọn tẹsí àwọn náà dẹni tí ń sojúṣe sòyàmù wọn dúró dáadáa kọdà ọyàmù lẹ́yìn àwọn náà gbẹ̀yìn níbẹ̀ ẹni tó bá tú bábà tó sì ń bá dáadáa lọ látòrí rọmọbọ́n yìí tí o wá yíra rẹ̀ padà sáì dáama títí lọ́jọ́ kú rẹ̀ èrò wọn láàmà ti pé wọn kú oríire. ọbẹ̀ nínú àwọn èèyàn àwọn ẹjọ́ jẹ́ pé ńgbà tí rọmọdọ́nà dé àwọn náà wá sí mọ́tíláṣí àwọn náà kópa nínú sùyàmù rọmọdọ́nà ìwọ́n kí la tọ́ tún dáṣe ni wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní yan mọ́tíláṣí lónìí wọ́n tún ti pa ẹ̀sìn sí bí aṣọ tó ti gbó wọn láwọn ò sí má àfitọ́nà bá tún sọ àwọn dẹ̀mí ṣé bá ti ṣe wá máa lò gbèsè ayé wa nìyẹn ọlọ́wọ́n ọ̀fẹ́ lè dá wa ọ̀dá wa fún gbogbo àwọn àwà pálapàla fún gbogbo àwọn ìṣe àwọn àṣeṣe tí kò dára tí ò wúlò tí ò wojú rí eré ìtọ́pọ̀lọpọ̀ ń lo ìgbésí ayé rẹ̀ lórí ẹ̀ nǹkan kan gbòógì tọ́lọ̀ ti torí rẹ̀ dá gbogbo wa sílẹ̀ ayé yìí òun náà ní kálí bá àwọn wa sí lọ. wọ́n máa kọ́lọ́ pẹ̀lú dènà wà ní sàdé lálẹ́ àbúdó máa orí inú mi nù mẹ́rẹ́ pẹ̀lú wọ́n máa orí inú ayé pàrọ̀ iná lọ́hà wọ́n rẹ̀ dá fọ́lọ́ gbogbo ti pẹ̀lú. ọlọ́run wọ̀ ṣẹ̀dá àlejànú àti èèyàn torí nǹkan mi àyàfi nítorí kí wọ́n lè bá àwọn wa jọ́sìn òun tọrọ àrísìkí kan lọ́dọ̀ ẹnìkan òun ti tọrọ ìdí ẹnu àti lọ́dọ̀ ẹnìkan torí kò nǹkan lọ́ba tí máa rọ ni lọ́rọ̀ ọba alágbára tó nípa ọlọ́run dá wa kálíba àmọ́ wá sí ilé ayé wa dá wa yí àsìkò tá a lò nínú rẹ̀ ó ló ń kà kò ní yẹ kò ní lẹ́sì kò ní dínkù nígbà tá a ti kọ́ kálukú bá ti tó lílọ náà ní ọlọ ìgbọ́n kí ni nǹkan tá a fẹ́ lọ jábọ̀ rẹ̀ lọ́dọ̀ ọlọ kí ni tá a ti fẹ́ lọ bá lọ́dọ̀ ọlọ́run ọba pa gbélé ayé sí ẹni tó gbélé ayé tó sí náà lójú méjèèjì ọkàn rẹ̀ ò ní balẹ̀ àyà rẹ̀ ò ní balẹ̀ tó bá di lọ́la gbẹ̀ngà kìyàmù ẹ̀rú ọ̀ máa bá báwo wá lẹni tó gbélé ayé tọ́pọ̀ láti ṣètò ọlọ́run ibi tá a ti mọ eléyìí náà ní tàwọn anábì ọlọ́run ló ṣe pé ńgbà tí gbogbo wa bá sá lọ́dọ̀ wọn jọ pé nàìjíríà yàmà fún wọn gbà wá wọn bá ní tọrọ ọ̀pẹ lọ́dọ̀ ọlọ́run èsì tí kálukú wọn máa fún wa náà ní lápìsì lápìsì tèmítómi tèmítómi ẹ jẹ́ mójútó tara mi ẹ jẹ́ mójútó tara mi ńgbà tí èèyàn bá ti wàá rí tara rẹ̀ yánjú ó lè ṣe fẹ́ mú tẹlómi ìgbọ̀ nínú abájọ́ ni tó jọ́ ẹni tẹ̀bí tara ẹni là á kọ́ yanjú àwọn anábì ọlọ́run tọ́lọ́run ọba sàlẹ́sà nínú àwọn èèyàn tó ṣe wọ́n ní ránṣẹ́ rẹ̀ tó ti dájú pé àlùjánnà ni wọ́n wọ̀ kò sí iyèméjì nínú bá ń wọ́n níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmà pé àwọn ṣe làwọn tá a wá kúrú ti mà wọn àwọn ẹni tó sọ̀rọ̀ abọ́ àti máa ṣiṣẹ́ lọ́wọ́ ọba ẹ̀rú ọmọ àbà wọn tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà kọ́mẹ́sẹ̀ tí ìsọ̀tà àwọn tọ́jọ́ dàrà lójú méjèèjì. nínú oṣù Ramadan ẹ̀mẹ́yẹ àwọn àwà pálapàla ẹ̀mẹ́yẹ àwọn àwà ẹ̀ṣẹ̀ wọn náà ní gbogbo oníkàlùkù dínà sí. ẹni tó jẹ́ pé kò lè má mutí tó sì jẹ́ mùsùlùmí àmùtí ẹ̀rí pé ọ̀gọ̀rọ̀ wọn pọ̀ sí mímu tì nínú Ramadan ẹni tọ́jú ń zina wọn pa zina sí nínú Ramadan àwọn oníjàmbá àwọn onígbájọ́ ẹ̀ àwọn náà pa sí nínú Ramadan àwọn ẹni tó ti pé amúgbó làwọn amúsìgá àwọn náà pa sí nínú Ramadan àwọn ẹni tó ti pé gbogbo wà pálapàla. gbogbo wa rádáradá iná ni wọ́n pàṣẹ nínú Ramadan àgbọ̀dọ̀ tún padà sí di rẹ̀ mọ́ o nítorí pé Ramadan ẹ̀kọ́ téèyàn bá rí kọ́ńbẹ̀ ọ̀gbọ́dọ̀ dúró kọ́mọ lórí Ramadan lásán máa lọ bẹ́ẹ̀ títí gbogbo ayé yẹn Ramadan àkókò kan bá fi tọ́lọ́wọ́n bá fi máa kọ́ àwọn ẹrú ní dáadáa títí tó fi máa lé wọn dènà sáì dáa ẹ̀kọ́ tá a bá wá rí kọ́ láàrin oṣù kan ọ̀yẹ́ kẹ́kọ̀ọ́ yẹn kọ́ bá wa yí kò di Ramadan mi oníkálukú nínú wa a rí pé a sọ ẹnu wa nínú Ramadan a máa fẹnu sọ̀sọ́kúsọ a máa fẹnu wíwèkówè a sọ ìdí wa nínú Ramadan a máa fẹsí gbàgbọ́ púpọ̀ aṣọ ẹyin tí wà nínú Ramadan a máa fi wòwò kú o gbogbo àwọn oríkèé wa yìí tá a sọ nínú Ramadan ẹjẹ kí wọn máa bẹ pẹ̀lú sọ yìí títí di ẹ̀yìn Ramadan ẹjẹ a máa wò lójoojúmọ́ nínú gbèsè ayé wa pé inú Ramadan náà là wà nítorí bá méjì kọ́ nítorí pé ọlọ́run ọba tó dá Ramadan òun náà lọ́ọ́ dá oṣù yòókù ọlọ́run ọba ẹlẹ́dàá wa orí ńláńlá tó ṣe fún wa nínú Ramadan bó tilẹ̀ jẹ́ pé àwọn míì nínú ẹ̀ wọ́n ti kó mbẹ́ lẹ́yìn Ramadan bíi sísọ mọ́lẹ̀ tó so gbogbo àwọn ṣayatin mọ́lẹ̀ ní oṣù Ramadan gbogbo wọn tó ti tú sílẹ̀ báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìwọ́jọ́ lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ti ràn lọ́wọ́ tó ti kópa nínú Ramadan tó ti kóra rẹ̀ ń jánu níbi gbogbo àwọn àwàtí ọ̀dà ọyẹ kó tó lè tẹ̀síwájú pẹ̀lú kóra rẹ̀ ní ìjánu. nítorí pé ọba tó ní Ramadan òun náà ló ní gbogbo àwọn oṣù yòókù tí kì í ṣe Ramadan. ọlọ́run ọba yìí gẹ́gẹ́ bó ti ṣe jẹ́ pé ó lè gba ẹ̀mí wa nínú Ramadan kò sí ìgbà tí ò lè gbẹ̀mí wa náà. gẹ́gẹ́ bó ti jẹ́ pé téèyàn bá kú nínú Ramadan ó lè wà lìjánà ẹlòmíràn lè kú nígbà tí èsì Ramadan ó sì wà lìjánà kí ẹ bó ti ṣe jẹ́ pé ẹlòmíì gan lè kú nínú Ramadan tí ó wọ̀ náà bẹ́ẹ̀ náà ni téèyàn bá kú gbà mí ó lè wọ̀ àwọn sọkóso Ramadan gẹ́gẹ́ bí àṣà Yorùbá wọn ló sùn gbẹ̀tẹ̀nù gbẹ̀tẹ̀nù ni bàbá tí wàá gbọ́n ẹsẹ̀ rẹ nù tó tún ayẹ kó tó tó kù ká láti rù mí kó tó máa dájọ́ di rọmọdọ́nà mi fẹ́mi rẹ ọba wa gbòdì gbà náà kọ́ àti pé pápá gan ẹni tí bá ń ṣe tọ́lọ́ ń ṣe ń ṣe Islam ní oṣù rọmọdọ́nà tí rọmọdọ́nà fi tán tí rọmọdọ́nà wa tán tó ná kú ní Islam ẹ̀sọ́ fún kó ti di káfíìrì o lọ́wọ́ ẹnu bí ìjẹ́ ẹni tá a sọ ọdún tó nì ẹnìkan wá pẹ̀lú títí lónìí wàllá ìwọ ti ká mi tó bá ti kó péré ìlànà ìta ọlọ́mọdé wa lọ́wọ́ àná. kẹ́yìn ọmọ afẹ́sì péré kọ́ máa sára rẹ jẹ́ ọ̀dọ̀ Yorùbá lọ́pọ̀ sí. ó lè máa hàn ah, ara ń fẹ́sìn mi ètò ti láti jọ ìgbà oṣù kan kéṣeré ọlọ́mọbó ò ní bínú sí pọ̀ wọ́n sí ma. Subhanallah ọsọlọ́ọ̀dù ọ̀sà ọ̀sà tó ṣe pé wọ́n ń bọ wọ́n ń tẹ̀ra wọn jẹ́ agbọ́dọ̀ máa ti lọ agbọ́dọ̀ tẹ̀síwájú nípa títẹ̀lé tọ́lọ̀ a gbọ́dọ̀ fi títẹ̀lé tọ́lọ̀ wọn bá sílẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ní gbogbo ògbà ní gbogbo àkókò nítorí pé kò sẹ́ni tó mà nù wá àsìkò wo gan-an ni kú ń bọ̀ kò sẹ́ni tó mà àwa gbọ́dọ̀ a àgbọ́dọ̀ fún lórí agbára wa káma wọ pé alágbára láti máa ṣe tọlọ àbí dàdú àbí tẹsí rárá o láti máa ṣàdúrà a máa ṣàdúrà fọlọ wọn fẹsẹ̀ wá rinlẹ̀ tọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tẹ rí tí rọmọdán lọ tí wọn islam yẹn náà àwọn gan alára ṣe wípé wọn wà ńgbà míì ìbá ti lẹ wọn torí ti síwájú fún wa àmà bẹlọ kọlọ ọba kó fẹsẹ̀ wa múlẹ̀ lórí sísẹsì tètè táàbì lọ tí Ọlọ́run ọba nípè táàbì kúrò láyé bí lọsí màá ike sísin lọ títẹ̀lé tọlọ gbogbo àwọn nǹkan wọ̀nyí báyìí kò sópin pé ìgbà báyìí láti dà fún mùsùlùmí tọgbọ lọ́wọ́ bá gbọ́ àgbọjọ kú àmà sí náà tọjọ kú lápèjì. pápá ọmọ ìsìnyàn tẹ̀sí pé kò lè Ipe àgbo ọkọjà ọgbọ̀n àtẹ́jú ní òfìlẹ̀ ayé lẹ̀ lónìí. Àmọ́ ike láàrin yẹn ó ti mà láti sùn. Yóò ti sọ̀rọ̀ àti ojúmọ́ Yóò ti tún ṣe sọ̀rọ̀ àti Ọgbọ́dọ̀ kíkan kó jẹ́ pé màá màá kúkú náà kò ní ìdì má à ó ní ìdì ó ní ìdì púpọ̀ púpọ̀ torí ẹ̀ sọlá tó dúnmọ́ rẹ wá ṣe ní ti sẹni tó ṣe wípé sọlá ti rẹ ọ̀dà gbogbo àti gbogbo èèyàn yóò kù lọ. ìlọ́ọ̀bà làdá ti fi máa ń sọ fáwọn sàhábà nígbà tí wọ́n bá dúró tán fẹ́ ṣe sọlá nínú ọ̀rọ̀ tí máa ń sọ fáwọn sàhábì rẹ ni pé sọlú sọlá ẹ̀ tẹ́ wọ́n jẹ́ sọlú sọlá ẹ̀ tẹ́ wọ́n jẹ́ ẹ ṣe sọláàtì ní sọláàtì tẹni tí ń dágbére fáyé kó di kó ṣe èyí ní ṣèjú eléyìí lọ ẹjẹ káwa náà fi kẹ́kọ̀ọ́ gbogbo sọláàtì tẹ bá fẹẹ sí láyé ẹ máa ṣe ń ṣe pé ìparí lélẹyìí fóònù yóò ṣe dáa tó pàápàá jùlọ ìtọ́jú àjò nínú gbogbo sẹ́ta gbélé ayé ṣe òun làti kágbá láti kágbá wa bá dáadáadáadáa ọlọ́run ọba ó lè ti torí rẹ̀ kó ṣàforíjì gbogbo àti tó bá wà fún tẹ́sí kágbọ́ ọ̀bá dá gbogbo yòókù náà ni wọ́n gbọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ tí ó padà wá jẹ́ nǹkan àkóbá fún yà sọlú sọlẹ̀ ẹ̀tẹ̀mú wọ́n tẹ̀ tẹ́sí kọ́ àtúrì bá tó ó sì ti màkó aago mẹ́rin àbọ̀ lọ́wọ́ ẹ rí i pé mọ́sálásí ìní pípèpè fún sọlá ti yàn bá yóò sì ti jẹ́ni tó yẹ pé ó ti ti tahiyatul masjid rákà mẹ́rin táwọn àbí hàn wá pé ẹni tó bá wù kó ti sáájú sọ̀lá sọ̀lá àpò bá gbàládá ńlá yóò ti tẹ̀. yóò ti dókú nínú mọ́tíláṣí yóò máa kí alukuraani yóò máa retí fún sèkọ́mà lórí ìjọba ti sèkọ́mà sọ̀lá sọ̀lá àpò ti yá mi. yóò máa wá wù bí kí ìmáàmù wọ́n bẹ̀rẹ̀ sọ̀lá sọ̀lá àpò yẹn níbi aago mẹ́rin ọkọ̀ tí àtẹ́jú mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí ìmáàmù ọmọ wa parí sọ̀lá sọ̀lá aago mẹ́rin àbọ̀ òfin kọjá lọ́nà tí òfin jẹ́ pé orí sọlá yẹn làwọn wà tí màlẹ́kà kó fi tẹ̀mí o yóò fi máa jásí pé orí sọlá ni wọ́n ti gbẹ̀mí ẹ̀ nítorí pé ànábọ̀ sallallahu alaihi wasallam ó ní orí ní títà lóko yín bá kú lé lórí lọ́lọ́wọ́n bó ti gbé ìdílé jọ pé ilẹ̀ òkè yá ẹni tó kú lórí sọlá wọ́n gbé ìdílé lórí sọlá àmùtí ọtí náà ni ó gbé kó sáàtù lọ́wọ́ àbí tà láwọn máa gbé kinní burúkú

àgọ́ mẹ́rin àbọ̀ tó ń kú lónìí wọ́n bọ̀ ń wá àwọn gbó wọ́n bọ̀ ń wá àwọn ọtí wọ́n bọ̀ ń wá gbogbo nǹkan abó tóun ti ẹ̀mú àmúkáyìn pàtó hmm, jẹ́ kó lọ òun mọ àmúkáyìn kóun ṣe àtikáyìn a'udhu billahi minash shaitani rajim torí ẹ̀ agbọ́dọ̀ máa ṣàdó àjàmá kọ́lọ̀ wọn bá kọ́mẹ́sẹ̀ wa dúró lórí ẹ̀sìn rẹ̀ kọ́lọ̀ wọn sì pa wá dàtà ìdá nítorí pé ọmọ èèyàn lágbára lórí ara rẹ̀ ọlọ́run ló lágbára lórí wa anabi muhammed sallallahu alayhi wa sallam ó ní ọkàn gbogbo wa korongodo nínú méjì nínú àwọn ọmọ àkọ́ ọwọ́ ọlọ́run ọba wa lọ́wọ́ ọkàn gbogbo ẹ̀dá lápá ọlọ́run máa ń yí ọkàn bọ́ba ti wù ó lè yí ọkàn yẹn síbi kó ti islam ó lè yí síbi islam ọlọ́run má ọlọ́run ẹlẹ́dàá bẹ̀rẹ̀ látòrí ànábà muhammed sallallahu alayhi wa sallam oní wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa ń sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí tí kò fi dé bẹ́ẹ̀ ni àwọn olùmọ̀ nípa tafsir ni wọ́n túmọ̀ al-yaqin oní al-maut máa ń sin olúwa ẹlẹ́dàá rẹ̀ títí títí títí kò fi dé ìyẹn ni pé àwọn ọ̀lọ́dọ̀ sinmi àti sọ pé rọmọdọ́nà ti dá ìjọsìn ti kóra rẹ̀ lọ rárá. Ramadan tán ìjọsìn tún bẹ ẹ rí i pé lọ́jọ́ ọdún gangan alára a ní kókó tá à ń pè lọ́dún ó náà ní ká lọ sí rí kókó tá à ń pè lọ́dún ní Islam ká lọ sí rí tẹ́rì là lọ sí ní rí àti lọ sí sọ̀lẹ́ ẹ rí i pé bá a ti ṣe ń parí sọ̀lá ti rí a tún máa wá bó ike tọ̀ àsìkò sọ̀lá tó tọ̀ òun náà tún ti tó a ní pé bí ìdìkan la ti darí lẹ́ẹ̀kan ni a àtúngbà mẹ́sàlá ti lọ́dún subhanallahi alazim oríire fún mùsùlùmí ọlọ́ọ̀dà kò má bàjẹ́ torí ẹ ẹni tí ń sin lọ́ọ̀ ní gbogbo gbà eléyìí ọmọ tún àjọṣepọ̀ rẹ̀ pé pẹ̀lú ọlọ́ọ̀ ní gbogbo gbà àwọn àtìsí àwọn àìdá rẹ̀ dáadáa ti ń ṣe yọ̀ọ̀mọ̀ parí innal hasanati yudhibna as-sayyi'at ọlọ́ọ̀ni dáadáa tẹ̀ ń bá ṣe yọ̀ọ̀mọ̀ pa àwọn àìdá yín rẹ̀ ẹ pọ̀ ní dáadáa ti ṣe anábẹ́ Muhammad sallallahu ó ní wọn ẹsẹ̀ ẹsẹ̀ yí ẹsẹ̀ lẹ́sẹ̀ ẹsẹ̀ tẹ̀ mùrùhà tẹ́ bá ti sa ìdá kan ẹ̀sìn ti sí dáadáa tẹ́ bá ti sa ìdá kan ẹ̀sìn ti sí dáadáa torí dáadáa tẹ́ bá ti yọ pa àìdá yẹn rẹ ẹ̀sì wá wájú ọ̀gbìn ìdàgbì yá mà wọ́n rí i pé gbogbo òwe sẹ́yìn ẹ ti ti àwọn nǹkan tí máa ń pa ìdá tẹ́ ti rẹ àìdá ọ̀sẹ̀ apákan nínú àwọn aṣíwájú wa rere wọn ni lẹ́yìn tẹ̀lé amẹ́lẹ́ mùsùlùmí ọ̀hayẹ́tọ́n ẹlẹ́lùmọ́ọ̀ wọn ni iṣẹ́ tí mùsùlùmí bá ń ṣe kò lópin o ikú nìkan lópin rẹ̀ iṣẹ́ tí mùsùlùmí bá ń ṣe kò lópin ikú nìkan lópin rẹ̀ kí wọ́n á ti tẹ̀ ìjọsìn lásán o gbogbo tẹ́tà máa ń ṣe kódà iṣẹ́ tí a ń ṣe káyéwó lè bá dà ìgbésí ayéwó lè bá sùn kò lópin àfi tí bá dé torí ẹ̀ làdàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oníjànìkan nu yín tẹ bá mú igi lọ́wọ́ tẹ fẹ́ lọ tó sì hàn sí pé gbèdà kìámà ní bọ̀ yìí anábì ní amájì òde bá yín kẹ tó lọ́ọ̀kì ẹ lọ́ọ̀kì yẹn tó ti kó sí gbèdà kìámà bá ní gbogbo nǹkan ní ọ̀parun àtẹ̀yìn àti kì àti gbogbo ẹ̀ àmì ẹ̀ lọ. tẹ̀lé ìtumọ̀ sí pé ẹ máa ti dáadáa ná ẹ tún máa ti lọ títí dọjọ́ kù yín. tọ́ wọn aṣíwájú wa rere wọ́n fi hàn wá o wípé ẹ̀dá wà rí lónìí báwọn èèyàn ń sáfẹ́ sí ọlọ́ pàápàá jùlọ tí rọmọdọ́nà bá ti kagbárí lọ́ba ti di kọ́ lọ wọ́n ní kìí ṣe nǹkan tuntun wọ́n ní kìí ṣe nǹkan tuntun wọ́n ti ń ṣẹlẹ̀ tipẹ́ torí pé àwọn ẹni tí wọ́n fẹ́ sórí rẹ̀ wọ́n ti wà láyé tipẹ́ ṣètọ́ọ̀nì náà kan kọ́ tá a lè kọ́ déètì ìgbà tó ti wà yìí tá a lè kọ́ déètì rẹ̀ wọ́n ti ìpín tíkẹ́ẹ̀tì oríire lè ṣẹlẹ̀ orí ibú orí ibú yìí náà ta níta tó àwọn ẹni tó fẹ́ sórí ibú yẹn ti pọ̀ láyé tipẹ́ tó ẹ mẹ́jọ yà yín lẹ́nu ẹ̀yin ìyàwó yìí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ti pẹ́ ṣùgbọ́n o ẹ̀yin tẹ́ ẹ bá jẹ́ múmìnì ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo ẹ̀yin ni kẹ́ ẹ mà wípé ìjọsìn mùsùlùmí òní ti pẹ̀lú oṣù kan oṣù kan ni màá fi sin lọ àbóṣù méjì ni màá fi sin lọ ọdún kan àbọ̀dún méjì rárá o nǹkan tó yẹ kó yé yín ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun náà ni pé òpin ìgbà tí mùsùlùmí ò sí lọ́ndà onáni. alḥasan al-basri rahimahullahu ta'ala ọ̀kan nínú àwọn aṣíwájú rere àgbà nínú àwọn olùmọ̀ nínú àwọn tàbí'í ó ní abba qawmun al-mudawan wọn làwọn èèyàn kan nínú àwọn èèyàn wọn kọ̀ láti máa fi gbogbo ìgbà sílọ wọn kọ̀ láti máa fi gbogbo ìgbà sílọ àwọn bàbá yìí ti kú kéésì ọ̀rọ̀ one thousand three hundred and something years làwọn ti kú ẹgbẹ́ tí wọ́n sọ wọ́n dàbí ìgbà tí wọ́n bá wa sẹ̀mí lónìí wọn láwọn èèyàn kan wọn kọ̀ láti dún ní masitẹt lẹ́yìn náà ti rí ní ọ̀pọ̀ àìmọye ìní lè má mú ìgbà tí ti ti gbọ́ méjì mẹ́ta lọ yìí ó ní áá ah, ah, àwọn èèyàn ń kọ́ wọn ni ah, wọ́n ti padà bí ti jáde ti padà bí ti jáde jáde wá wo ìyẹn náà ni kálukú ti ti a máa pariwo pé ẹnìkan ti jẹ́ mùsùlùmí rí kò jẹ́ mùsùlùmí má ẹnìkan ń gbà jẹ́sí ọ̀bá tún àwọn èèyàn lára ọ̀rọ̀ ọ̀rùn kó fi islam sílẹ̀ because ẹni tí islam bá dùn lára kò lè filẹ̀ láéláé kò lè filẹ̀ láéláé torí àwọn ìṣẹ̀lẹ̀ gidigidi lórí ìṣiríṣi ìṣẹ̀lẹ̀ tó fi hàn pé àyàfi tí mání ọ̀bá ti dé náà kàn rẹ ló lè di káfí ẹnìkan ọ̀ ń sọ fún wa olùfẹ́ di mùsùlùmí ní ìsìn náà ló ti kò nídìí pé ọ̀fẹ́ ti di ní ìsìn ní ìsìn ni ó ní ó ní ìfún wa bá yín ká sọ̀rọ̀ gan ó ní ọ̀rọ̀ gan tí kú bá dé kó tó di pọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ gan sọ́nkọ́ á jẹ́ kó sórí ibú gan tó bá ní ẹ pé àwọn kan bẹ tó yẹ kó kó wọn fi sórí ètò mo lè tó kí ni nígbà tí wọn kọ gbogbo ẹ wọn bá ní ṣé mo mọ̀ pé ìdílé mùsùlùmí lòun gan ti wà ó ní àìmọye nígbà tí Islam ò yé na yẹ yín ọ̀rọ̀ ọ̀run láti pé o tún lọ di nǹkan míì wọ́n kàn máa kúrọ́ọ̀sì ni nígbà tí wọ́n torí gádà kan bọ́ síbò mí. akramakumullah á rí i pé ìgbà tí àwọn èèyàn tí bá ti tẹra mẹ́sìn kí máa rọrùn láti tẹ̀sìn yẹn lẹ̀. ẹ̀yin ẹ̀wọ̀ àpèjúwe sanis nígbà tí a sọdún láàrin bíjọ́ mẹ́rin sẹ́yìn ẹlòmíì nínú àwọn aláìlérò nínú àwọn aláìmẹjọ akramakumullah ọwọ́ àpèdè bàtí ọwọ́ àtàtẹ́ǹtì bàtọ́ àtàtẹ́ǹtì bí màálù wọn pa ni bákúta ni ọ̀tá pàkàn wọn á kó àwọn katon katon jọ wọn á gbé àwọn musical instruments wọn gbé kalẹ̀ wọn á pé gbogbo àwọn olórin ayé làwọn pè bẹ́ẹ̀ ẹ̀yin náà ti mọ̀ túmọ̀ rẹ̀ pé gbogbo olórin ayé la pè bẹ́ẹ̀ yẹn ni pé rẹ́kọ́ọ̀dù la máa play wọ́n bẹ̀rẹ̀ sí ní pílé àwọn rẹ́kọ́ọ̀dù yẹn ariwo wa ń ta lálá ní gbogbo àdúgbò wọ́n á ń sọ ìlú tí wọ́n níbà kálukú ń jó dígbà arẹ́yìn rọmọdọ́nà àdúpẹ́ arẹ́yìn rọmọdọ́nà àdúpẹ́ làhàwùlà wàlà quwwata illa billah ẹ wò táwọn fi ń ṣe ayẹyẹ pé rọmọdọ́nà tán ọtí àtòrí ibo ẹ dàpọ̀ títọ́ bá wá sí lọ́la tọ́lọ́mbà sọ pé khudhuhu faghulluhu thumma al-jahima salluhu. ثم في سلسلة ذرعها سبعون ذراعا فاسلكوه ṣé a sọ pé ọlọ́run sábà òbí ni wọn ṣé ẹran wọn mú ẹgbà wọn mú ọyá tẹkẹtẹkẹ tọjẹ àádọ́rin ìgbọ̀nwọ́ ni ẹ ti di wọn ẹ ti tọ́ wọn sínú náà jahannam torí pé wọn kọ́ lọ́wọ́ bá gbọ́ táwọn aṣọ kọ́ lọ́wọ́ sábà àbòsí kìíní ebi òtítì náà kọ́ láyé ebi ẹ̀yin náà ṣe subhanallah láyé ṣé ń tọ́ yẹ kẹ́ ẹ wá fi dúpẹ́ fọlọ́ọ̀tì. bẹ́ẹ̀ni wọ́n fi hàn fáwọn ọ̀dọ́lọ́ na ti tẹ́lẹ̀ náà ọ̀daràn gidi làwọn. ẹgbẹ́ ni sáńsọ fún lójoojúmọ́ bí orin orin orin orin ìrèké orin ìranù orin àdánù eléyìí tẹ̀ ń gbọ́ ìranù ìrèké ni yóò máa pọ̀ ọkàn rẹ yóò máa rẹ yóò sọ sọ ẹlòmí gbogbo ya wèrè. fún nǹkan tí ń torí tí ọba ti yin ókè kò tí ì mọ̀ fún nǹkan kankan wọn nìkan lọ ń dá gbọ́ torí wọn nìkan lọ ń dá ṣe yóò ni pé kò lè bá àtúnyọ aráyé lẹ́nu tó bá jẹ́ pọ̀ kadà ní yóò tún yin ókè wọ́n ti ṣe sára ọ̀kadà yóò tún yin ókè àbá tó gbogbo aráyé àbá yẹ kó o tún jẹ́ kí wọ́n òde kan bọ̀ gbé tẹ̀rú sínú sàárè rẹ̀ kọ́ máa lù ìjọ gbèjì àlùkìyàmà wàlá ẹ̀ lómi ọ̀tọ̀ ọlọ́run gidi ni wọ́n máa ń tètè pé kí lọ́lọ́run ó ti bá wọn dà àìráyé yìí àwọn yé bó ṣe wà wọ́n rí ọlọ́mọdé àwọn ọ̀sẹ̀ dà á ma o torí gbà tí ọlọ́run bá fẹ́ràn wa tọ́sọ fún wa pé kíní kan ọ̀dà a sì rẹ́ni sàlàyé rẹ̀ fún wa èwo wa ni ká máa bínú ká máa papá jánu ọlọ́run fẹ́ràn rẹ ni tí ọba fẹ́ràn rẹ wàlá ó tún jìyà lórí ẹ̀ tó ṣùgbọ́n ọlọ́wọ́ ọba ó máa wọ èèyàn kan wá wọ́n sọ fún ọ kíní yọ ọ̀dà kíní yọ ọ̀dà ó sì máa bẹ́ẹ̀ náà ọlọ́dà kù tèmi lẹ́ni tí gbọ́ ọ tèmi lẹ́ni tí ó tẹ̀lé o ọlọ́mọ tèmi lórí ibú o má jẹ́ kí eh, orí inú mi kọ́ta kótó dé o olórí ilé fẹ́ máa ṣe yẹn. àwa ní rọmọdán náà lọ́tẹ́tà ìlọ́tán àwọn èèyàn wá kéde wọ́n wá bọ́ síta ẹ̀ gbọ́n sáà náà ti sọ ni kólókùn mẹ́tì mọ́ àbá ẹ̀ lọ́lùmọ́jà lérò gbogbo àlùmọ́ mi pátá lọ́lọ́wọ́n bọ́ sàmójúkúrò àyàfà àwọn ẹni tí bá máa tẹ lọ́n lójú korojú ní gbangba tẹ̀sẹ̀ mọ̀ pé àìfọ́lọ́ ń kankan nù o tún wá bọ́ síta gbangba ìwọ tó olóòtú ti rọ̀mọ̀ bọ́ọ̀ náà bọ̀ láti tọ́ ìwọ náà ló tún wá kó pàtí síta tọ́sí tọ́sí tìrẹ́gbẹ̀ tìrẹ́gbẹ̀ ìwọ tó gbéra rẹ mú tù mí. àwọn sọ fọlọ pé kí ló ṣe fún mi yẹn ẹnì kí èsì tán náà wọn bá wò kókò là màdíṣe tán ni sọfà nàbẹ̀rẹ̀ ìsà àlẹ́ ìdìsẹ́lẹ̀ ó ṣé kó ń sọ pé nǹkan kan lè sí ọ àfi ńtọ́ lọ́wọ́ bá bá ní yóò sí ọ wọ́n ní bẹ́ẹ̀ ni ó ní ọ̀nà tó bá jẹ́ bẹ́ẹ̀ kórí òkè tàbí pé tètè wọn ni máa dá kálukú wò ni yóò máa wá ta lọ́kọ́lọ́ rẹ lẹ ó ní kórí òkè tó bá kórí òkè wọn fẹ́ kọ́ sọ́ra rẹ mọ́lẹ̀ káwá wò bóyá tọ́lọ̀ ńkọ ní ọ̀sẹ̀lẹ̀ àbí èsè tọ́lọ̀ ńkọ ebi tọ́lọ̀ ńkọ náà ní ọ̀sẹ̀lẹ̀ àbúrò wa á tètè gbéra rẹ lórí òkè kọ́ lára rẹ mọ́lẹ̀ bí ẹni tó kórí òkè pẹ̀tẹ́sì tọ́lọ̀ fẹ́ wo tí ó ṣẹlẹ̀ ọ wá sọ̀rọ̀ rẹ̀ látòrí àgbàkẹ́ wa ọmọ kani wọ́n wá orí rẹ̀ anabi Isa alayhi salam wa ni ọlọ́run ló máa ń dẹ́rù wò pẹ̀lú tọ́ba wò kọ́tọ́kẹ́rú dọ́lọ̀ ọba wò bí ìgbà tí èèyàn fẹ́ wò ni ọlọ́run yẹn tó mọ̀ bẹ́ẹ̀ lọ́ni ṣe ń wò bí ó kìmí lọ bí ó ní lọ ọ̀fẹ́ dọ́lọ̀ wò ni ẹ o ha jẹ́ni tó lọ sùn tó dé ọ̀nà tírénì tírénì ti ń bọ̀ báwo báyà yóò gborí orí ọrùn mi àbí òní gbà ọ tọ́lọ̀ wò ni ẹ torí di eléyìí báyìí àkàràmọ̀kùnmọ̀lá irú rẹ̀ náà lẹni tọ́lọ̀ pè bí ọtí tọ́lọ̀ ń fi ń àjọ̀dún pé àbọ̀n fi pé ẹni tí o bá ti lè tẹra má à ń sin lọ tí o sì lè kóra rẹ̀ ń jánu dìnnà tá à ń wọn náà gbọ́ ẹ máa béèrè bàbá lẹ́nìkan ti jẹ́ mùsùlùmí rí kò sí ìsìláàmù ẹ bẹ̀rẹ̀ lórí mùsùlùmí wo ni irọ́ lásán ẹni tí èsì lọ ẹ jọ bàbá díà ibẹ̀ lẹ́sìn kọ́kọ́ rí bẹ̀rẹ̀ irọ́ lásán fún ti fẹ́ tẹ̀ irọ́ lásán. mùsùlùmí gidi kan ò sí kò sí mùsùlùmí gidi lẹ́rìí pé ń ṣe ìsìláàmù yóò wá fi ìsìláàmù lẹ̀ kí lọ́ọ́ fẹ́ sọ́kọ́ ọ̀jẹ́ yó kí lọ́ọ́ fẹ́ sọ́kọ́ ọ̀jẹ́ yó tó fi wá fi ìsìláàmù sílẹ̀ torí pé nínú gbogbo ó dùn mami ó dùn mami kò sí tó lè dùn mọ́ mùsùlùmí bí ìsìláàmù tí islam bá bọ́mọ ọlọ́kí ló tún dùn mà kò sí tó dùn mà torí ẹ wọn ni wallahi mal mu'minu billadhi ya'malu shahran aw shahrayn alḥasan al-basri wọn ni mo bọ́lá ń bọ́ra o kìí ṣe mu'mini lẹni tó kò kà sí lọ́n àbọ̀dún méjì aw 'aman aw 'amayn àbí ọ̀pọ̀dún kà sí lọ́n àbọ̀dún méjì la wallahi mo ní la orí bẹ́ẹ̀ mo tún bọ́lá ń máa jọ ìlà lè amẹ́lẹ́ mi ní ajẹ́ló ń dún náà lọ́wọ́ wọn ò fi òpin sígbà tí mú mi ní ó sìn ọlọ́ǹda àfikún torí ẹ̀ wá àbúrò rabbaka hatta ya'tiyaka al-yaqin láti sọ pé àwọn tí máa ń sáré nínú wa ẹni rè ni ẹjọ́ máa dúró sí wọn yéésì bàbá ti jẹun yéésì ti nu ara bàbá yéésì ti fún wa lómi mú ẹ pààrọ̀ aṣọ bẹ́ẹ̀ di wọn nítorí dáná gbogbo eléyìí nítorí kí bàbá ọmọ lọ jẹ́ pé wọ́n bá bẹ̀rù wọ́n wà wọnú àkáǹtì pé bàbá fi oṣù méjì obì sàárẹ̀ kò sí lọ́rùn à ọlọ́mọdé àtúrò ibù yọ̀wọ́ àjẹ́ pé àti kágbá bàbá àwọn oníkóṣù méjì papò bàbá òsì lọ irú àjẹ́nà wo wáyé ọwọ́ tàbí tí máa bójú tó wọn kọ́kọ́kọ́ ti fún òsì lọ kọ́mọ́fẹ́sì wọn ti rí kọ́ bá wọn sì mára kó sàlùwàlá fún wọn kálùwà lọ́wọ́ bá rọgbọ ẹsẹ̀ tẹ̀yẹ́mù fún wa ẹ jẹ́ kí bàbá ó ti náà ẹ má jẹ́ kí bàbá màmá yóò kú láìsí lórí Islam torí pé mùsùlùmí àmà sí náà ní títí dọjọ́ kú aṣíwájú wa Umar ibn Khattab radiyallahu anhu ó ń ṣe kútúbà fáwọn èèyàn lọ́jọ́ kan lórí mímbà ọwọ́ aka ọ̀rọ̀ ọlọ́run ọba wa tó ní innal nígbà tó ka àyà yìí ìgbé dájúdájú àwọn ẹni tó ń sọ pé Allahu ni olúwa wa o lẹ́yìn náà tó wá dúró dọ́gba tí wọn ò fẹ̀sìn ṣeré wọn mójú tẹ̀sìn orí bẹ́ẹ̀ náà ni wọ́n ti fi kú àwọn mẹlẹ́kọ̀ọ́ sọ̀kalẹ̀ lé wọn lórí lọ́jọ́ tí wọ́n bá kú Allah takhafu wala tahzanu ẹ má bẹ̀rù ẹ má fọkàjẹ́ wa abshiru bil jannati allati kuntum tu'adun ìró dùnú ni o ike wà lè jẹ́ nàtọ́lọ́ wọn bá ti sàdéhùn rẹ̀ fún un. Bàkàl ìsàkọ́mù wàlláhi bíbá àá. Ó ní wọ́n dúró dọ́gba mo pọ̀ lọ́wọ́ bá búra lórí títẹ̀lé tọ́lọ̀. Èèyàn lè dúró dọ́gba bí kò máa tẹ̀lé tọ́lọ̀. Ìrẹ̀ títẹ̀lé tọ́lọ̀ òun náà ní nǹkan máa túmọ̀ sí pé èèyàn dúró dọ́gba. Tọ́mà lámúyẹ̀wá rọ̀gẹ́lò rọ̀wọ̀gánà dàlẹ́ lẹ́yìn rẹ̀ wọn àjẹ́ ni ti ń ṣe wòyí wọ̀ irú ṣe wòyí wòyí wọ̀ eléyìí tí kọ̀lọ̀kọ̀lọ̀ máa ṣe wọ́n ti dojúkọ ẹ̀sìn ọlọ́ ẹ̀sìn ọlọ́ tí wọ́n dojúkọ náà ni wọ́n ń bá lọ wọn àjẹ́ pé játúnṣe lè díẹ̀ játúnṣe lè díẹ̀ tọ̀tún sósì má bàbí kan jẹ́ lá wọn ìṣe múnáfẹ́ ẹni tó dúró dọ́gba ń di ẹ̀sìn ọlọ́ yọkọ̀ títí tọkọ̀ títí ni kò ní jẹ́ pé ń ṣe léyìí ń tún ṣe léyìí. tó tù Ramadan bá ti lọ sísè lọ́wọ́ ọba ọlọ́ọ̀bì kan lóṣù rọmọdán náà bá ti lọ ìtẹ̀lé tọ́lọ́ǹkọ́ lọ síbi kankan o ẹni tí bá ń sin rọmọdán kọ́mọ pé rọmọdán náà ti lọ o àmẹ́ni tí bá ń sin lọ́wọ́ kọ́mọ pé ọlọ́wọ́ ọba ẹlẹ́dàá wa òun náà lọ́ba gbogbo gbà òun náà lọ́ba tá a gbọ́dọ̀ sìn ní gbogbo àkókò oṣù rọmọdán náà ti lọ oṣù tá a ti oore nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àtìkù àti sóore kò dí o. gbogbo ògbà lọ́wọ́ àkókàtì ká máa sóore oṣù rọmọdọ́nà bá ti lọ oṣù tọ́lọ́ wọn máa ń bọ́kùn náà kú lọ́rùn àwọn ẹrú rẹ̀ lálẹ́ ojoojúmọ́ fi ọlọ́run ẹlẹ́dàá o àwọn àkókò tó wà tọ́yàtọ̀ sí rọmọdọ́nà tọ́lọ́ wọn bá ti máa bọ́kùn náà kú lọ́rùn àwọn ẹrú rẹ̀ gẹ́gẹ́ bí ìjọ Àrafà wọ́n ní kò sí ọjọ́ kan láyé tí ojú máa ń ti òru ní ìgbà yìí òru lọ́lọ́run máa ń sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ní ọjọ́ àràfà ọ̀sán lọ́lọ́run bó ti sọ̀kalẹ̀ wá sí sàmàlẹ́ ayé àwọn alálàájì táwọn ẹni tó wá tó kálukú àwọn afọrin ìlọ́dì àti ìbora lọ́wọ́ wọn kò sí pátá kò wà ẹ̀ máa yé wọn sá ìyá wọn ọlọ́run máa fi àwọn mọ̀lẹ́kà kí ni nǹkan sí àwọn ẹrú mi yìí wá wá tí gbogbo wọn fi wá kọ̀ lọ sí bàbá yìí àti bá a ti ṣe lé wọn yìí àforíjì wọn ọlọ́run ọba ni wọ́n wà ọlọ́run ni ẹ jẹ́rìí sí o sẹ́yìn ní kọ́ńtàkọ́rọ̀ tó lẹ́wọ́ ike mo ti forí wọn ọlọ́run ọba ọmọ wa bọ́kùn náà kúrò lọ́rùn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹrú lọ́jọ́ tá a wí ní ọjọ́ Àrafà ní ọ̀nà tó ṣe ike irú rẹ̀ kìí ṣẹlẹ̀ lọ́jọ́ mi ìtìjú ńlá àìlèkórí sókè ńlá yóò wá ṣẹlẹ̀ sí àṣetọ́ni ní ọjọ́ yìí àwa náà ọlọ́ọ̀dà kùmọ̀ sí wa lọ́kàn nínú àwọn ẹni tó bọ́kùn náà kúrò lọ́rùn wa akramakumullah ẹnikẹ́ni tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá wa tó bá gbà fún kíkí kẹ́mi rè ogun àǹfààní bẹ́ fún láti sin lọ́wọ́n ọba pẹ́ torí ẹ̀ gbogbo àwọn dáadáa eléyìí tá a rí ṣe nínú Ramadan ẹ mẹ́ta àjọ lọmọ wa lọ́wọ́ bẹ́ẹ̀ o nítorí pé Ọlọ́run ọba kìí pa àwọn màláíkà láṣẹ pé kí wọn má kọ iṣẹ́ wa lẹ mọ nítorí pé Ramadan ti lọ rárá wa inna alaykum lahafidhin kiraman katibin ya'lamuna ma taf'alun Ọlọ́run tó sọ ń bọ mi ma yalfizu min qawlin. إلا لديه رقيب عزيز أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله ولا قلت رمضان بات الله àwọn àti olóore tó sẹ́kù àwọn ètò yẹ ká máa mójútó eléyìí tó so yìí pé àwọn bẹ́ẹ̀bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá fẹ́ sórí rẹ̀ ó gbìyànjú láti máa mú wa sí ọ̀kan nínú àwọn àti olóore yìí èyí tó tẹ̀ ní ti pẹ̀lú oṣù tá a wà nínú rẹ̀ yìí ìyẹn oṣù ṣọ̀wọ́ọ̀lì oṣù kẹwàá ẹ mọ̀ pé inú orí tọ́lọ̀ ń ṣe fún wa òun náà ni pé rọmọdọ́nà tán oṣù hajj bẹ̀rẹ̀ lọ́jọ́ ọdún táwọn sọdún pé rọmọdọ́nà ó ti wá sókun ọjọ́ yẹn gangan lọ́jọ́ nínú oṣù wọ́n hajj lọ́jọ́ náà bẹ́ẹ̀ أكرمكم الله النبي محمد صلى الله عليه وآله وسلم إنه حديث أبي أيوب الأنصاري رضي الله عنه عن النبي صلى الله عليه وآله وسلم قال قال من صام رمضان ثم أتبعه ستا من شوال كان كصيام الدهر رواه الإمام مسلم anabi muhammed sallallahu alayhi wa sallam ọlẹ́nikẹ́ni tó bá ṣe ramadan tọkẹnuró nínú ramadan tó tún wá ṣe kẹnuró ọjọ́ mẹ́fà lẹ́yìn ramadan nínú oṣù táwa nù rẹ̀ yìí tán pè ní shawwal ọlọ́run ọba yóò fún ńlá dáa pé gbogbo ọjọ́ ayé rẹ̀ ló fi ń sẹ̀sọ̀ yá nítorí pé tọdún yìí tọ́ba fi lè ṣe jọ́ mẹ́fà nínú oṣù táwa nísìnyí tọ́ba kún Ramadan rẹ ìṣirò rẹ ọmọ ajá sí pé gbogbo ọdún yìí ló fi ṣẹ̀ṣù yá nítorí pé ọjọ́ kan ládàá mẹ́wàá lọ́nà òfin wọn. tọ́ sábà wá gba ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n a jẹ́ pé ó ti di ọjọ́ ọgọ́rùn-ún mẹ́ta díjọ́ mẹ́wàá nù. tọ́ba tí wọ́n á ṣe jọ́ mẹ́fà lẹ́yìn rẹ̀ òun jẹ́ ọgọ́ta sábà fi ọgọ́ta tá a fi kún ọgọ́rùn-ún mẹ́ta dín mẹ́wàá ó ti di ọgọ́rùn-ún mẹ́ta lé àádọ́ta ọjọ́ nínú kàlẹ́ndà Islam ọjọ́ ọdún kò lè jù bá náà lọ. tọ́ gbogbo àwọn ọjọ́ yìí tọ́jọ́jọ́ ọdún kan ló fi ṣoṣo yá o tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tó síwájú o tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tó síwájú o tún ṣe bẹ́ẹ̀ lọ́dún tó ń bọ̀ ajẹ́ tó gbogbo ọjọ́ ayé rẹ̀ kọ́ ló fi ṣoṣo yá. nítorí pé alhasanatu bi ashri amthaliha gbogbo dáadáa kan tẹ́ bá rí ṣe ládàá mẹ́wàá rẹ̀ lọ́lọ́wọ́ fún yín ẹni bẹ́ẹ̀ sórí rẹ ẹ mẹ́jẹ̀ ajẹ́ kó rí yọ̀bọ́mọ alọ́wọ́ o ara wa ní ìsìn alhamdulillah ó sì bá sèyáàmù mú dáadáa ẹ̀rí kíkà tó jẹun ní ìsìn yìí èyí tó máa ronú pé à tètè tó máa fẹ́ ba sèyáàmù mi jẹ́ nítorí pé ara ti fún wa pẹ̀lú sèyáàmù Ramadan bẹ́ẹ̀ náà ni tí ẹ bá fẹ́ mú mi èyí ọmọ wò pé à ilé ọmọ tí wọ subhanallah tó torí ẹ̀jẹ̀ bá fẹ́ sùn yá àmọ́ ọjọ́ mẹ́fà ọ̀rọ̀ ọ̀rùn dáadáa ni nítorí pé ara yín kò ì tí ì pẹ́ tó fi sòyàmù Ramadan sílẹ̀ bí ẹ bá wá lọ lára ó léwu nítorí pé kò sẹ́ni tó máa ń tó lè ṣẹlẹ̀ tó kọ́lọ̀ ń jẹ́ kí dáadáa máa ṣẹlẹ̀ sí wa àárẹ̀ ń bẹ àìrójú ń bẹ ìgbàgbé wa torí ẹ̀ kágbà ó péjọ mẹ́fà gérégé èyí ti ṣe dandan náà ní kágbà ní tẹ̀léńtẹ̀lé ṣùgbọ́n téèyàn bá gbà ní tẹ̀lé tẹ̀lé ọ̀dà kó kó ń bẹ̀ lẹ́ẹ̀kan èèyàn lè máa gbà ní ìdákúrekú kódà o lè fi sáwọn ọjọ́ kan bíi yọ́mù kọ́mí àti yọ́mù lẹ́tìnẹ́yìn o lè fi sáwọn ọjọ́ yẹn kọ́sà fi péjọ mẹ́fà àríkè ìmá mùsùlùmí ló gbà wá àdéjì tó fẹsẹ̀ rìn lẹ́nu kọ́mẹ́ntẹ́ ti gbọ́ ìsọkúsọ àti ìwíkúwì táwọn kan wí lórúkọ pé àwọn ń tẹ̀lé ìmáàmù Málíkì torí pé wọ́n tẹ̀lé ìmáàmù Malik nínú mọ́tàbí ìmáàmù Malik òun wò yí pé kásọ̀ síyàmù ọjọ́ mẹ́fà nínú oṣù Ṣawwal lẹ́yìn Ramadan òun wò kíkọ̀tọ̀ kí ló dé tó ti gbé àdìsí fẹsẹ̀ rinlẹ̀ Malik sọ pé lọ́dọ̀ tó ń kọ̀tọ́ kí ló dé nítorí káwọn èèyàn ọmọ bàá máa lérò pé Ramadan ò sì pé àti kásọ̀ fi mẹ́fà fún ìbẹ̀rù kọ́ mọ́ máa lérò pé Ramadan ò sì pé láì fi mẹ́fà fún ni Malik ti sọ pé ẹ má ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ kò nítumọ̀ lẹ́gbẹ̀ẹ́ ọ̀rọ̀ anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam irú rẹ̀ náà ni malik sọ pé tá a bá ti sọ láti jùmọ̀ àti ó ọ̀farama kẹ́nìkan kan ṣe náfìlà lẹ́yìn jùmọ̀ lábẹ́ píríncípù kan náà tó bá jẹ́ pé sábà ti parí sọ̀lá tó dùnmọ̀ oníkálukú òdìdè eléyò sinapila eléyò sinapila eléyò sinapila káwọn èèyàn ọmọ máa gbọ́ yé pé jùmọ̀ ò tí ì tó àyàfi ká tó fi sọ̀lá tì mí. ìbẹ̀rù eléyìí ló fi sọ pé òun ọ̀fẹ́ ọ̀tọ̀kúnnà sunna gidi àdéhùn anábì sọ̀rọ̀ lọ́wọ́ àtọ́là tọ́tọ́tọ́ ka sí táwa parẹ́ àwa gẹ́gẹ́ bíi tani Tá ló lè parí. torí ẹ eléyìí túmọ̀ sí wípé àgbọ́yé tiẹ̀ nìyẹn tábọ̀ yẹ ẹnikẹ́ni ẹni yòówù kó gbogbo tilẹ̀ wù kó tóbi tó tọ́ba takuta nabi muhammed sallallahu alayhi wa sallam yóò fọ́ ọmọ akọ yìí rẹ̀. torí pé wọ́n wá fẹ́ràn ìmáàmù malik ọ̀gbọ́dọ̀ wá lé gẹ́gẹ́ bí àdéhùn yìí wá látọ̀dọ̀ anábì muhammed sallallahu alaihi wasallam ó ti fẹsẹ̀ rìn lẹ̀ gbogbo ẹni tọ́lọ̀ wọn bá tó bá ti rọrùn ó ti tètè díẹ̀ bákan náà tọ́ba wa jẹ́ ike ajẹ́gbèsè ajẹ́gbèsè ọjọ́ kan ọjọ́ méjì àbí ju bẹ́ẹ̀ lọ nínú oṣù ramadan gbèsè ní kakọ́kọ́ san gẹ́gẹ́ bí àwọn obìnrin nǹkan àbí àárẹ̀mà àbí alóyún kò jẹ́ ká lè gbà ìyẹn Ramadan àbí àgbàlagbà tó ti jẹ́ arúgbó kùjọ́kùjọ́ tó ṣe é pé ńlẹ́ ńgbà kọ̀ọ̀kan kò lè gbà wọn míì tó ó sì dájú pé tí ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó bá gbà fún ó lè gba gbogbo ẹ̀ tán tó irú bàbá yẹn gbèsè Ramadan lẹ́kọ̀ọ́kọ́ sanná ṣáájú kẹ́ tó ṣe sí tẹ̀sọ̀wá ìrìn àjò ló fà nínú Ramadan arìnrìn àjò àwọn àtúnṣe yàmù lọ́jọ́ yẹn ẹ kọ́kọ́ san gbèsè Ramadan àná nítorí pé ẹni tó bá jẹ gbèsè ọ̀ràn àyàn ọ̀ràn àyàn náà kọ́ mójútó kìí ṣe náfìlà torí ẹ gbogbo ẹni tẹ́ títẹ̀ Ṣawwal tó bá jẹ gbèsè nínú Ramadan kọ́kọ́kọ́ san gbèsè Ramadan kó tó ṣe títẹ̀ Ṣawwal eléyìí jẹba nínú àwọn nǹkan tó fi hàn ká mójútó onáni pé Ramadan lọ́lọ́ ọjọ́ kẹtàlá ọjọ́ kẹńlá ọjọ́ kẹẹ̀ẹ́dógún ti kàlẹ́ndà Islam tá a mọ̀ sí ayyamul bíl àwọn ọjọ́ tó ju sánmà máa mọ́lẹ̀ kedere àwọn ọjọ́ yìí náà tún bẹ́ẹ̀ lẹ̀ lọ́yẹ̀ ká máa sọ síyàmù rẹ̀ nítorí pé ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó ti wá lójú kòkòrò eléyìí a sì mọ̀ pé ní tí máa ń ti dán mẹ́ta mẹ́ta mẹ́ta mẹ́ta nínú nínú oṣù kọ̀ọ̀kan yẹn ìdájọ́ pé gbogbo oṣù náà ló fi sọ̀tún yàmù yẹn wà fún ọ torí ìjọ kan ládá mẹ́wàá ládá ọjọ́ mẹ́wàá ìjọ kan ládá ọjọ́ mẹ́wàá ìjọ kan ládá ọjọ́ mẹ́wàá bákan náà sùyàmù ọjọ́ Àrafa fẹ́ni tí ọ̀dọ́ kan nínú àwọn alálàájì tó wà láràfà ẹni tó bá wà lé kátó sí àmọ́ ọjọ́ àràfà láàdá ńlá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nítorí kọ́nà máa fi pa láàdá ọdún yìí rẹ àti tọdún tó ti síwájú láàdá ẹsẹ̀ ọdún yìí àti ẹsẹ̀ ọdún tó ti síwájú ọlọ́run máa fi parẹ́. bákan náà ọjọ́ àtìní àti ọjọ́ àkànní nínú súnà anábì sallallahu alaihi wa sallam wọ́n ti wá lójú kòkòrò ká máa sọ̀tù yá àmọ́ ọjọ́ méjèèjì nínú ọdún nínú àwọn ẹgbẹ́ olórí tí ò tún yẹ ká pàtì eléyìí tó ṣe pé atúntì fi kọ́ra nínú Ramadan ó náà ní kìyàmù lẹ́yìn kìyàmù lẹ́yìn ká dúró ká sẹ̀sì fọlọ́ ní òru nínú dáadáadáa rí múnú Ramadan náà nìyẹn á rí i pé láti ìgbà ti kọ́ ara ó tún padà bá mu débi ìjọ téèyàn ọba téèyàn ọba jì èyàn máa wo pé nǹkan lantilanti ká ti sọnù mọ́ yàn lọ ọkàn èyàn máa bàjẹ́ lọ́jọ́ náà ni kódà tí gbogbo yẹn bá rẹ́rìn lẹ́sìn yẹn èyàn máa wo pé kí ni pa yín lẹ́rìn tẹ̀sẹ̀ mi lẹ́sìn rẹ́rìn bẹ́ẹ̀ ni nítorí pé ọlọ́run ọba ti jẹ́ kí ọba ara mu kí ló á dé kí rọmọdán náà bá lọ tá pàtì àgbọ̀dọ̀ pàtì èyàn mú lẹ́yìn ẹja tó sínú gbèsè àyè wa ká máa di Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní salatul layli matna matna salatul layli matna matna ọlọ́ni kánú minal layli kánú qalilan minal layli máa yahja'un wa bil ashaari hum yastaghfirun ọlọ́ni ìwọ̀nba àkókò péréte làwọn olùgbàgbọ́ òdodo fi máa sùn lóru wọ́n sì máa jí wọ́n máa sin lọ́wọ́ ọba ní gbogbo òru tó bá dàbí kò tààdì wọ́n máa tọrọ àforíjì wọ́n máa tọrọ àforíjì ẹjọ́ káwọn náà jọ kan nù wọn tọba jí lóru yẹn tó tẹsán yá mu lẹ́ẹ̀lì rẹ rákà méjì sálámà rákà méjì sálámà rákà méjì sálámà tó o sì wọn bá tọ́lọ́ ní kò lè ṣe parí rẹ pẹ̀lú sọlá tìrìwọ́tì parí rẹ pẹ̀lú sọlá tìrìwọ́tì tọ́ba ń di sẹ́mọ́kàlà pẹ̀lú wẹ́tìrì rẹ lóru ojoojúmọ́ ọ̀dà gẹ́gẹ́ bí yàrá wa Aisha radiyallahu anha bó ti ti sọ ọlọ́run nàbí sallallahu alaihi wa sallam Ramadan náà bẹ kò sí Ramadan kì í lékún lórí rákà mọ́kàlà lóru ojoojúmọ́ nígbà tó ń bá gbé wa lọ táà lè ṣe kìyàmù lẹ̀ rákà mọ́kànlá láti máa ṣe lóru ojoojúmọ́ adẹ́pẹ́tọ́ bá ti lọ àsàn padà àsàn padà ní rákà méjìlá àfi kan kún torí wọn ṣe wítìrì lọ àsàn padà ní rákà méjìlá tó bá yẹ pé márùn là á máa ṣe lóru ńkọ́ oorun wa gbé wa lọ afẹ́sàn padà lọ́sàn rákà mẹ́fà lásàn padà ẹni tí máa ṣe méje lóru oorun wa gbé lọ ọfẹ́sàn padà lọ́sàn rákà mẹ́jọ lọ́sàn padà lọ́sàn eléyìí jẹba kìyàmù lẹ́yìn ẹjẹ amójútó jama orí ńlá bẹ́ẹ̀ ọlọ́run bá máa ń sọ̀kalẹ̀ wá sí sọ́màlì ayé ní ìgbà tó bá ku ìdá kan nínú mẹ́ta ti gbẹ̀yìn nínú òru láti bí aago méjì àbọ̀ yẹn lọ síwájú ọlọ́run máa wá pé ta ló fẹ́ pè mí kí n ta ló ta ló fẹ́ sọ̀rọ̀ lọ́dọ̀ mi kí n fún ta ló fẹ́ sọ̀rọ̀ àforíjì kí n foríjì sọ̀mọ̀ pé ń gbà oníkàlùkù ti sùn lọ́mù àsìkò tó lóore gidi ni kódà tẹ́ẹ̀ bá lè máa jí sọ kìyàmù ẹ máa ti ṣe sọlá tó wéjì lóru kágbéru rákà mẹ́ta àwọn tẹfẹ ti ṣe wéjì òru lọbọ sí Ọlọ́run kẹ jí gbà ẹ ti sọlá tó wéjì rẹ yín kẹ wàá tún padà lọ ó lóore jọ ẹni tí ń fi gbogbo àkókò tiẹ̀ sùn lọ tó gbà lùfàdà rí ní òjì bákan náà nínú àwọn ẹsẹ olóore tó fi hàn ká mójútó lẹ́yìn Ramadan ọ̀nà ni al-mudawamatu ala ar-rawatib wọ́n rúpọ̀ mọ́ àwọn sọ̀lá ti tọ́jú ọ̀ràn yẹn tọ́jú ọ̀ràn yẹn tọ́jú ọ̀ràn yẹn rákà mẹ́rin ṣáájú sọ̀lá tó sọ̀rọ̀ àṣẹ méjì àṣàlámà àtúnṣe méjì àṣàlámà ṣáájú ká tó ṣe sọ̀lá tó sọ̀rọ̀ rákà méjì lẹ́yìn sọ̀lá tó sọ̀rọ̀ ó di mẹ́fà mi rákà méjì lẹ́yìn sọ̀lá tó maghrib ó di mẹ́jọ rákà méjì lẹ́yìn sọ̀lá tó ìṣà ó di mẹ́wàá rákà méjì ṣáájú àṣùbà tá a mọ̀ sí rákà dá al ó di méjìlá anábà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nínú àdéhùn tó kẹsẹ̀ nílẹ̀ ó lẹ́ni kẹ́ni tó bá mójútó rákà méjìlá yìí lóru àti ọ̀sán rẹ̀ ọlọ́wọ́n bó ti torí wọn kọ́lé kalẹ̀ fún lálùjáná torí ẹ̀ àti nílé lálùjáná òṣòro àmọ́ ẹni tó bẹ́ẹ̀ ni yóò múra yóò tẹ ṣòkòtò rẹ̀ yóò lè òní sọ̀rọ̀ alẹ̀ bákan náà nínú àwọn tó lórí òun náà ni pé ká máa kí alukur'ani lójoojúmọ́ lẹ́yìn ìgbà tí rọmọdún náà lọ a gbọ́dọ̀ dá dúró lórí rọmọdánà lásán káàdì gbìyànjú láti rí kótó ojúmọ́ ní jẹ kódà kó fẹ́ gbé èèyàn ní kéju abala mẹ́wàá lọ nínú ewé ìwé alukurani lójoojúmọ́ ó lè gba abala mẹ́wàá òkè lójoojúmọ́ ó lè kéju bẹ́ẹ̀ lọ ó lè ké tó bẹ́ẹ̀ láti rí i pé ó alukurani lẹ lójoojúmọ́ ayé rẹ ọkà òrè ńlá bákan náà nínú àwọn tó lórí tó ti yẹ ká mójútó ó náà làwọn dáadáa ti tẹ àwọn dáadáa ti tẹ ká lawọ́ ká máa ran àwọn èèyàn lọ́wọ́ ká máa ṣe sàrà àfẹni tí ò ní ká máa ṣe ìrànlọ́wọ́ fẹ́ni tó ń bu kátà ìrànlọ́wọ́ ká máa fi àwọn èèyàn nígbàwọ́ ká má jẹ́ kí ìyọ́ jẹ nìkan ká máa wòran lópin ìgbà a bá lágbára láti lè ràn lọ́wọ́ ká fẹ́ni tó bí pa ló ń jẹjẹ ẹni tí ń wè kíta ká máa sọ sí lọ́rùn ẹni tí òrí ni gbé káwá ti jọ́ máa gbé nínú orí ńlá tọ́lá ọba máa ń sẹ́yìn lẹ́sàn-án ṣẹbi ńgbà tí àwa nù Ramadan gbogbo ẹ̀ náà ló ń kálukú ẹlòmíì ti nǹkan sínú ọ̀ràn ọ̀sán ní kíní kan ní yóò gbélé àwọn èèyàn lọ́wọ́ tí wọ́n máa hà sẹ́ńgbà tí Ramadan ti lọ ó túmọ̀ sí pé kò sóore má aburú ló àwọn òbílẹ̀ nílẹ̀ ṣùgbọ́n àtúntì láwọn olùkọ́ ẹni táwọn èèyàn pààkì mọ́tò nítorí tí mọ́tíláṣí tó sẹ́yìn bá ti wọ́n wọ sẹ́yìn bá ti jáde ní mọ́tíláṣí yóò ti jáde láti gbogbo yẹn bẹ́sẹ̀ sálámà àtikárò rẹ̀ tí ó ti yóò tàbí lọ́mọ sí lọ́nà torí kọ̀ọ̀kẹ́kẹ́ lọ́mọ lọ bẹ́sẹ̀ wọn jáde yóò á ti bótu rẹ̀ sókè ó ti di àwọn nǹkan yẹn láwọn nǹkan tó wúlò tó wúlò fáwọn èèyàn wọn pé ah, ẹṣẹ ẹ̀yin náà wá gbà ẹṣẹ ẹ̀yin náà wá gbà ẹṣẹ ẹ̀yin náà wá gbà ẹ̀yin wá ti rí pé ẹ̀yin rọrọ ju bẹ́ẹ̀ lọ pé ṣẹlẹ̀ tó máa fẹ́ Ọlọ́run tó máa lẹsẹ rẹ ẹlòmíì tó ní bùkátà kálífọ lọ gbà wọn eléyìí kò ní ìdí àǹtakọ ṣèwọ tó máa gba dáadáa lọ́dọ̀ ọlọ torí pé dáadáa ló ń ṣe ó ti mú ìdùnnú wọnú ọkàn ọmọ ìyá rẹ eléyìí náà ń bẹnu dáadáa tó ẹ wọn á bù sínú ọ̀rá wọn tún arọ ọfẹ ẹranko ọ̀ká sí bá a ti parí sọ láti ojúmọ́ àyíwọ́ ti bá a ti mọ́tò síwájú mọ́tíláṣí báwo yẹn ń jáde ó rí ti tó kó wá kò ní tó ta ni ta ni ò ní gbà bó ṣe ń bá ah, ẹ bá mú mi tó wà lé ah, lọ nìyẹn tó gbogbo rú àwọn dáadáa bẹ́ẹ̀ agbọ́dọ̀ dúró ẹni tí wọ́n wà lẹ́sẹ̀ náà kò ní máa ti dúró kò ní máa ti sẹ́yìn ní wọn a máa pín ráìsì fáwọn yẹn kò burú wọ́n bá pín ráìsì sí báwọn afẹ́ sì ń pín gbó àbẹ́yìn ọmọ bá wọn lómi ìgbó làwọn pín àkàràmọ́kọ́mọ́wá gbogbo àwọn tí olóore olóore olóore báyìí ẹ̀mẹ́jì àtàdú ọlọ́wọ́n bá kọ́ gbà fún wa bákan náà ẹ jẹ́ ká rẹra wa sílẹ̀ fọlọ́ kájẹ́ni tó dẹ́ pé yọ́ọ́ máa rá bàbà níwájú ọlọ́run ẹja jẹni tí wọn máa pe Ọlọ́run bá ní gbogbo gbà tí wọn máa fẹ́ tí wọn máa sọkún ìwọ Ọlọ́run gbogbo gbàdá wa bá ń bẹ láyé o ìwọ Ọlọ́run dáhùn orí Islam ní kó tẹ ká máa bẹ o gbogbo gbàdá wa kú o orí Islam yìí ní kó pa wá lé o ìwọ Ọlọ́run mẹjẹ àfi Islam sílẹ̀ ń gbà kankan o ìwọ Ọlọ́run gbogbo gbàdá wa kú o láyé tí a kú lórí imáàlì o lẹ́yìn ọpọ àtàkì kí mùsùlùmí ọmọ ojúṣe kámẹ́sìkò tẹ́tẹ́rẹ́ èyí tọ́nà ọba wò ọlọ́run ló máa dẹ́rù wò pẹ̀lú tó bá fẹ́ sábà kọ́ ládùá táwọn rábà bàtúwájú ọlọ́run torí àní gbogbo orí yòókù tọ́lọ̀ sí fún ọmọ lásán ní kọjá máa kankan lẹ́gbẹ̀ẹ́ gbà ẹni tí yóò bá sì máa islam tọ́mọ orí tí ọ̀padà já sí fún kò ní fẹ́ kí islam ọ̀bọ̀ mọ̀ lọ́wọ́ torí rẹ̀ gbogbo ògbà gbogbo gbẹ́jà máa tàdúrà ọlọ́run já máa bẹ lórí islam gbogbo orí tó ṣe fún wa ọlọ́run má gba islam lọ́wọ́ wa ọlọ́run yà á kú lórí islam pàwá lórí imani lórí ìlànà bọ̀ muhammad sallallahu alayhi wa sallam ọlọ́gá wa ọlọ́síwájú wa ọlọ́kọ́kọ́ ẹ̀ tó kọ́ wà lè jẹ́ náà ẹ dákun gbádùn àyíká nàbí mọ́ يا مقلب القلوب ثبت قلبي على دينك الإمام الترمذي لو بجد بسند صحيح wọlọ́ọ̀ba wọlọ́ọ̀ba tó o máa ń yí àwọn ọkàn bọ́ba ti wọ̀ jẹ́ ẹ dákun torí tọlọ sáà bí bá ń bẹ lọ́nbẹ àwa kúrò tó kọ́ ìwọ ló bá dé máa yí ọkàn bó bá ti wọ̀ torí ẹ̀ ló jẹ́ pé káàkiri kankiri kankan wọn ò bí aláya rẹ̀ gà tí ọ̀dà fi kékeré sílẹ̀ di mùsùlùmí àtọ́nà bá tó fẹ́ torí ẹ̀ ọlọ́run tó wá mú àwa náà ṣe Islam agbára wa kọ́ àánú ọlọ́run mi torí ẹ̀ àmọ́ abẹ́lọ́ kọ́lọ́ mọ́ pàwádà ta ìdá àmọ́ abẹ́lọ́ gbogbo gbà gbogbo àdúrà tẹ̀ máa ṣe láyé ẹ má gbàgbé láti máa tọrọ pé wọ́ ọlọ́run má mú wa kó lórí ìsìláàmù ìwọ ọlọ́run ìsìláàmù náà ni ojú àtẹkù ìwọ ọlọ́run gbẹ̀mí wa lórí ìmáàmù tó eléyìí ní túmọ̀ sí kẹ́ mú orí tọ́lọ̀ ṣe fún ẹ sì fẹ́ kọ́lọ́run ọ̀bọ bàjẹ́ torí ẹ ọlọ́run ọba ẹlẹ́dàá wa bó ti ṣe tú oore fún wa lórí ìṣiríṣi nínú Ramadan àǹbẹ̀lọ́n kọ́lọ́run ọba kọ́ba wa tó àwọn oore náà kọ́lọ́run ọba ó tún bọ̀ jẹ́ kí ọ̀tún ọ̀tún ọ̀tún ọ̀tún oore kó tún kún fún wa ọlọ́run ọba ẹlẹ́dàá ó tún bọ̀ sí àtìlẹ́yìn fún wa níbi ìsìláàmù wa ọlọ́run bá kó túbọ̀ ràn wá lọ́wọ́ lórí islam wa ọlọ́run bá kó túbọ̀ gbé sunnah nabi muhammed sallallahu alaihi wasallam kó túbọ̀ gbé sókè ọlọ́run bá kó paná adébọ́rẹ́ ọlọ́run bá kó paná àwọn bídíà rẹ̀ ọlọ́run bá kó túbọ̀ gba islam láàyè kára ti pé nínú tọ́lọ̀ fi pa wá láti báyà rọmọdán àbẹ àbí rọmọdán àti lọ ọ̀nà ìka máa ti àṣọ sallallahu alaihi wa sallam torí pọ́lọ́ àtàwọn mọ̀lẹ́kà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 وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وسلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها اللهم تقبل صيامنا اللهم تقبل قيامنا واجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم اجعلنا من عتقائك من النار اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة اللهم أعد علينا رمضان أعواما عديدة وأزمنة مديدة ونحن في خير وعافية وصحة يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم اغفر لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين